òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkùnkùn tọmọ́lẹ̀ rẹ sáyé mi agbọ́n mi rere ni mo lè ń jà bàbàrò níbalẹ̀ àgbàrò ìyá. Yeah òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣà tàn dandan ni. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. àdìfá fọmọdé méjì ti ṣeré ń wéré ń wéré àwọn ọmọdé méjì ń ṣeré ń wéré ń wéré àdìgbọ́n fún àgbà lọ ọkọ̀ ń rìn ó máa bíjọ́ ọba jólè lé ọtún nù ọ̀kan múdà ó tẹ̀lé púrọ́púrọ́ kí wọ́n kú sójú eérú ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. tọmọlẹ rẹ sáyé mi agbọ́n mi rere ni mo lè ń jà bàbàrò níbalẹ̀ àbàrò yá. Yeah òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣebí àwọn òkùnkùn mm. ò lè borí ìmọ́lẹ̀. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. tọ̀mọ́lẹ̀ rẹ̀ sáyé mi àdìfá fọmọdé méjì tí ń ṣeré ń wéré ń wéré àwọn ọmọdé méjì ń ṣeré ń wéré ń wéré àdìfá fún àgbà lọ òkò ń rí o máa bí ṣe ọba jó lélẹ̀ ọtún nù ọkàn múdà ó délé mm. púrọ́púrọ́ kí wọ́n kú sójú eérú sìkàsìkà kí wọ́n náà ṣẹ̀ sáró ẹni ìṣòótọ́ láfi pósí ń dẹ́sẹ̀ òótọ́ ló dá ìmọ̀lẹ̀ yóò tán bóyá ọ̀ mm mo lọ ṣe ó ní táìmù ayé kìdìdì máa lọ́n tèmi sẹ́ẹ̀. iṣẹ́ ọ̀dà ibi tí mo ti gbé yẹn ti tẹ̀ bàṣẹ́ ẹ̀ lè rákò ní ìbàdàn mọ́tò mi ti fa wọ̀ sí i ṣé kí n sọ fún mọ́tò pé mo ti wọ̀ kan ó tà mo ṣe fẹ́ wọ̀ pé mi ò ní gbowó lọ́nu. mo gbàgbọ́ ló sọ pé ṣé mọ́tò ìṣẹ́bẹ̀ ti bá fún bẹ́ẹ̀ àpòló jíìsì ló fún bẹ́ẹ̀ sí kíá. ṣe rí fún yìí kí ẹ kí ṣe rí ìmọ̀ràn tèmi fún mi ń wò yìí àsáwọ̀lẹ̀ máa jẹ́ ìdíṣẹ́ yìí ojú yín tó gbogbo tí mo lò tó tó ní kàmọ́kàmọ́ mi ń wojú yìí àmọ́ ẹ wẹ́lò mi tó máa bá ìwà mọ́tò nípa kó tó bá mú wálé fún yín lálẹ́ kọ́nà ń fa àlùbáríkà sí oríire o. ẹ jọ mo ti wo gbogbo rán mi ò rí so wọn á sọ pé kí n wo street bike pé báyà máa rí mechanic mi mọ bóyá máa ní anybody. mechanic ẹ ti dé èrò tó wà ń sálẹ̀ ń bẹ̀. kò sí mẹ́wọ̀n náà sí mẹ́ẹ̀. Ah, mechanic wa sàkánì yẹn ẹ jẹ́ n bá yín pé nọ́mbà yẹn sísè. Eh, Saka Alpha ibo ló wà ẹ wo òfin tó ń ṣe lẹ̀. ókè wo mo bẹ ríṣẹ́ kan o ẹnìkan mọ́tò wọn bàjẹ́ sádùúgbò wa ń bí báyìí sọmọdé fẹ́ kó sáré wá bá wọn ṣe ẹ ibẹ̀ òfin bẹ́ẹ̀ jìnnà pọ̀ ìwọ kan kó gbogbo àwọn iṣẹ́ tó máa lo everything kó sínú báàgì máa bọ̀ ìdìrín má fẹsẹ̀ rìn gọ̀kádà ní bọ̀kádà ni wọ́n máa kò lè pẹ́ tó bá ti dé ọ̀rọ̀ ìsìn òun ò lè pẹ́ wọ́n fáwọn iṣẹ́ tó lè rí nǹkan kan bẹ̀ àwọn afẹ́ lówó. ọ̀nà ẹ sọ pé kò sí problem kankan àtọ̀. òun náà mo sára sọ wọ́n ní kò sí problem ó mọ̀ tó bá tágbàlagbà bá ti dé ní kò sí problem owó fẹ́ yọ nìyẹn. saka má pẹ́ jọ má pẹ́ bọ̀kádà dọ́kádà dé bẹ́yẹn máa fa báàgì ẹ̀bọ̀ kíákíá. òṣìṣẹ́ ìrẹsì ìsàlẹ̀ báyìí ló tún wáyé. ẹ̀ Assalamu alaikum sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èmi Muiz ni. Ya Muiz, yes. Assalamu alaikum sir. Wa alaikum salam de de de de. Kala ṣe ọ̀dọ̀ àṣà. O pẹ̀lú fọlọ́ ọba. Good to see you again. Ṣé eh, uh, mi ni màá lọ sir? Yẹ ṣe ẹni ẹ máa bá mi báyà bí. Ah very sure máa bá mi báyà. Thank you very much. it's good to see you again. mi, uh, uh, in fact mo. Ah, ah, ọ̀nà ni in àwọn èrò tí mo gbé gan-an bínú bọ́lẹ̀ mi. Ah, ah, bẹ́ẹ̀ ṣe sọ pé mọ́tò yín bàjẹ́ ń wa mo ṣe fẹ́ béèrè pé driver yín kan tó jẹ́ pé ilẹ̀ ń ẹ gbèrò Allahu Akbar ọbísìlá pé ọmọbìnrin mọ̀ mọ̀ á la ilaha illallah aláàjì. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. adífá fọmọdé méjì tí ṣeré ńgbèrè ńgbèrè àwọn nwere méjì ṣeré ńgbèrè ńgbèrè adífá fàgbà lọ òkò ń rìn lò ó máa bíṣọ bàjọ lèlè ọtún nù ọkọ múdà ó tẹlẹ hmm. kúrọkúrọ kí wọn kú sójú èrò ṣìkàṣìkà wọn náà ṣẹ ẹni la fi the last time tí mo rí inú ọlá ńlá gan-an èmi gan ń bẹ ọlọ́run ni pé kó ṣayé mi bó ṣe ṣayé yín kí ni nǹkan tó hápùn gan. Allahu Akbar. Yes. Naam. Tí n bá sọ fún ẹ wípé mo lè sọ pé báyìí ni wọ́n tó ṣẹlẹ̀. bí ìgbà tí mi mọ nǹkan tí but nǹkan kan ṣo tí mo rántí dáadáa ni pé kí ni ìyàwó kejì ti wọnú lé fún báyìí bó ẹ dé wà lánàá. Allahu Akbar. ọlọ. Ah, Aisha. mo ní kí wọ́n sọ fún yín pé mo ti set dání sir. Ah, all right thank you. Um, lè máa lọ. Okay sir. We'll take care of it. aláyẹ ah, ah, um, inshallah ọlọ́run fún wa nígbà láàyè ah, bá a ṣe máa ṣe ọlọ́run àkọ́ wa ẹ jẹ́ ká jẹun náà tábàjẹ́ ọ̀tọ́ àwọn akọ́tínú ọ̀rọ̀ wa. Uh, please uh, take out ẹ má bọ̀ ọkùnrin jẹ́ let's go. ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkùnkùn tọmọlẹ rẹ. sáyé mi. agbọ́n mi wé nílé ìjà àgbàdo oníbalẹ̀ àgbàdo yá. òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan. bó pẹ́ bóyá ojú àṣẹ bí àwọn. Hmm. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ̀lẹ̀ àtàn dandan ni. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. tọ̀mọ́lẹ̀ rẹ̀. lọ́sàn-án gbẹ̀yìn náà ṣá. lọ́sàn-án gbẹ̀yìn náà. going on kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. ẹnu kí lẹ ń rò. ta kò yẹ kó rí báyẹn náà. that's all right that's all right it's okay. ṣé kò sí nǹkan ṣá. It's all right. I take it easy. Uh, eh, take it easy. I take it easy first. I take it easy ẹlẹ́sọ̀rọ̀. tí igun bá mọ ewu tó wà nínú ogbe kákòókò adìyẹ ni ṣe ló máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun pa lórí. ìjọba ìbílẹ̀ wọn owó tó pa yẹn ó láti ní nǹkan tó fà á. ọkùnrin díẹ̀ nú ọkùnrin ló lọ́rùn. díẹ̀ nínú I see. Well, um, thank God. <laughs> Tí o tiẹ̀ sọ pé hundred percent gbogbo ọkùnrin ni ni Ọlọ́run o sì gbà pé díẹ̀ wà tó yẹ Ọlọ́run àbí but um, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan just let me know. Kí má parọ́ ìpàdé mi àti Adémọ́lá bí oyin ni ọkọ mi níṣẹ́ gidi lọ́wọ́ kò dẹ̀ fi nǹkan kan jẹ mí yà pẹ̀lú bá ṣe ti bímọ àlejò ń fìfẹ́ bára wa lò tẹ́gbọ́n ní ẹ̀ Adémọ́lá mọrírì obìnrin ṣàdédé ló pàdánù iṣẹ́ àdèjọ́ ń yí mọ́ mi ò dẹ̀ fìgbà kankan complain rí but all the time ló máa ń ronú mi dẹ̀ kí láìgbọ́kàn mi ṣe máa ń ronú ni mo wá pinnu àti ràn lọ́wọ́ ọmọkùnrin kan wà ó ti ń dààmú mi lọ́jọ́ tipẹ́ mo bá lọ bá pé kó bọ́kọ mi wáṣẹ́ ló bá ní ṣé mi ò gbàgbé àsọtẹ́lẹ̀ wa ó kọ́kọ́ fà kékọrí mo ní láéláé mi ò lè gbà àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn mo padà gbà láti múnú ọkọ mi dùn ó bọ́kọ mi ríṣẹ́ gbogbo nǹkan ń bẹ̀rẹ̀ sí ní máa lọ dáadáa àmọ́ ọ̀rọ̀ yẹn padà bẹ́yìn yọ ọ́ tóró fi ń yé mi pé ìfẹ́ mi wo ni mo ṣe. but kí ló dé tí wọ́n gan ṣàlàyé fún ọkọ ẹ̀ kó tó gbé ìgbésẹ̀ tó gbé. ṣírò ẹ̀ ṣe sọ ni kò ṣe sọ nígbà tí mo ti mọ̀ nǹkan tárákùnrin yẹn fẹ́ ó dẹ̀ pé torí ẹ̀ mo ṣe ń ṣe gbogbo wàhálà yìí kiri kò ṣe sọ ewu kò ṣe sọ ṣe sọ. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé kò sí ọ̀nà tá a lè gbà tọ́rọ̀ ilé fi yanjú ni. sà kò sí torí ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ tó wà létí àwọ̀ ọbẹ̀ àwọn anìkan nù kúrò ẹjọ́ tó bá nù kúrò tójú bá kúrò ń bẹ̀ ọkàn lè kúrò ń bẹ̀ láéláé kò sígbà tí àǹtí mi bá máa wà pẹ̀lú ọkọ wọn ìjà yẹn máa máa ṣẹlẹ̀ ní àfi bí pé ṣù dí sáàrin wọn ni. èmi gan tí mo jẹ́ àbúrò àǹtí mi tí bá lọ síbẹ̀ bá máa ń rí mi bí ìgbẹ́ ni wọ́n máa ń lé mi dànù bí ajá ọlọ́lọ́run kúkú ṣe àǹtí mi ò tí ì bímọ ká máa gbọ́ ilé fámìlì wa lọ so mi ò rò kán lè gbọ́ ọ. ẹ jẹ́ ká gbà ẹ́ pé ọ̀tún bínú òsì náà ṣe bínú kò sí nǹkan tọ́lọ́run bá ò lè ṣe just be prayerful ògbẹ́rẹ́ ọlọ́run máa ṣe rẹ̀ just take care. Um, Carol kí ni nǹkan tí o wish láti ṣe báyìí sí ọ̀nà ṣáàdì ń dáyà kámọ̀ wọn báyìí. iṣẹ́ ló wù mí ṣe fún náà mi ò lè torí pé ọkùnrin kan já mi sílẹ̀ kí wọ́n á torí ẹ̀ pa ara mi mo ti gba kádàrá mi bọ́lá òun ṣe fẹ́ nìyẹn mo believe pé ó ti try best ẹ̀ bóun ṣe lè ṣe mọ́ nìyẹn so I'll just get a job then I'll start my life all over again. But I know that no matter the adversity, there's always going to be light at the tunnel. For sure. It's all right. Mm-hmm. Just be prayerful, right? Mm-hmm. Èèyàn ni pé kó tán lọ́jọ́ kó mi kọ̀ àdìfá fọmọdé méjì tí ń ṣeré ń àwọn ọmọdé méjì ń ṣeré ń wéré ń wéré àdìfá fàgbà lọ òkò ń rìn lò ó máa bíṣọ́ bàjọ́ lè lọ tún nù ọ̀kan múdà ó dẹ̀lé mhmm. ṣe atmosphere náà ṣiṣẹ́ àwọn òkè sá. the atmosphere the environment everything hope ti ẹ̀ bá mi lára mu ni. pẹ̀lú fọlá. mo ṣe ní pé kí n pè yín ni torí àwọn bọ́ọ̀bù yàrá mi wọn ò ṣiṣẹ́ mọ́ ibi tí màá ti ń plug fóònù náà kò ṣiṣẹ́ wọ́n ní pé tó yẹ máa bá mi pe electrician yẹn wá bá mi check ẹ̀ because mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. bọ̀ ṣe bí àwọn bọ́ọ̀bù yẹn ń ṣẹ́ tẹ́lẹ̀ náà àbí. Ah, ń tàn ó lè jẹ́ pé àwọn náà ń pa tó ń tàn iná ló fà. ẹ̀yin ò ṣe problem máa sọ fún máa ṣe gbẹ̀ náà. Okay, sir. Thank you so much, sir. No problem. Ẹ ṣé gan. Ẹ fà mí ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ìkọ́ yẹn kan ni mo mọ̀. Ọba tó ń ṣàánú tó ń ṣèyàn lórí á bá mi máa ṣe yín lórí á bá mi máa pèsè fún yín God will continue to bless you sir yes sir. ṣe ọlọ́run bá ní sọ̀kalẹ̀ kó wá wá ràn lọ́wọ́ èèyàn ló máa ń sìn náà. gbogbo ọpẹ́ ọlọ́run kò jẹ́ ká dá fún ìdí ẹ̀dẹ̀ ni pé èmi tí orí pé mo ṣe orí kan fún ẹ lẹ́nìí èmi fúnra mi gan ṣe ẹ̀bà ni mo tẹ fọlọ́run ní àbáṣe múra fún kò sí ọ̀kan tí mo ṣe fún ẹ̀kọ́ tó dá mi lọ́la so ohun tí wọ́n ti bá ṣe fún ẹ gbà pé nǹkan tọ́nà sọ pé màá ṣe nínú ilé ayé tiẹ̀ nìyẹn ìwọ náà ṣe máa padà ṣe fẹ́ lónìí. mo understand nǹkan tẹ̀ ń sọ sábà tí bá ní kí n ṣe máa dúpẹ́ lọ́wọ́ yín máa máa dúpẹ́ títí dọ̀la ni sá because èmi táwọn èèyàn rò bó ti tán fún mi mi mọ̀ pé ó ṣì kù fún mi sá mi wọ ẹṣẹ kan thank you still. gbogbo pẹ́ dábàá fẹ́ já dá fún ọ ok. kí lè wá fẹ́ jẹ báyìí. Ah, no i'm not eating. Uh -oh. Okay. juice ńkọ́. mo prefer mi lásán. water. yes. Okay, i have a very very chilled water ẹ jẹ báyìí ń gbé well oh, that is okay. ẹ sure. yeah that okay. ok mo ń bọ̀ nípa ẹ kú tó kọ. mi ò lè ṣe kí n má lọ sọ́dọ̀ ọmọbìnrin yìí nítorí pé ìdùnnú ẹ̀ ni mo jẹ́ ní ọjọ́ kan. ìpínlẹ̀ láti. ó ga jàre. mi ò tètè dé lánàá lè ṣe rí mi bọ̀wọ́ mẹkáníìkì ò tètè ṣe mọ́tò mi tán I don't even know why. kí ló sọ ẹ kó ṣe é ó kọ́kọ́ lòun fẹ́ lọ ra àwọn nǹkan tóun fẹ́ lò létà ó sọ pé táìmù ti ń lọ ó kàn bẹ̀ mí pé kí n má bínú ni. anyway àwọn oníṣẹ́ ọwọ́ nìyẹn tí wọ́n bá sọ pé wákàtí kan la máa lò máa fọkàn sí three or four hours ni. ẹ parọ́ ẹ ẹ parọ́ yẹn. jẹ́sìn pàtẹ́bí gan rí ẹ láàrin mo wá pé ah, jẹ́ kí n débi kí n rí ẹ ń sìn kó tó pé màá máa lọ because mo yẹ ní meeting kan lẹ́nu tí mo fẹ́ bá wọn ṣe. thank you thank you for checking on me. ẹ̀yin kí lè wá fẹ́ jẹ báyìí. mi ò lè jẹ́ kankan for now mo ti wá nǹkan jẹbẹ ní ọwọ́ àárọ̀ ìmọ̀sán ó dẹ̀ ń pọ́ oúnjẹ tèmi ó ń ṣe lemọ́lemọ́. yes yes i know the same old song mo ti mọ̀ pé nǹkan tẹ̀ máa sọ náà nìyẹn alájẹ dúró kí ló dé ṣe hate mi náà. do i hate you at all. yes yes you hate me nígbà tẹ̀ mọ̀ pé hate mi kí ló dé tẹ̀ ṣe ṣe gbogbo rẹ̀ fún mi you care for me kò sí nǹkan tí bá ní mo fẹ́ ẹ máa ṣe fún mi E mo ìyá mi ẹ mọ bàbá mi náà ẹ̀yin náà ẹ bèrè nǹkan ẹyọ kan lọ́wọ́ mi just name it tí ì bá ní ṣe fún yín E ẹ mi. mí èèyàn ní mí ẹ̀jẹ̀ ló run through veins mi Abi bẹ́ẹ̀ náà ni mo ṣe burẹ́wà tó ni alájí look at me now. Eh, boy, it is well it is well. sí wàhálà. mo tún rà go and set the table lọ set table. zèyí jẹ. set it. Fúráyọ̀ lóyún. Allahu Akbar. Allah. Alájì. Báwo lẹ ṣe ṣe tí bèbè ọ̀tún àti tòsí ò fi pàdé rojọ́? Kò yé mi bí láti fàṣẹ mọ̀ ọ́n. Kò yé mi rárá. Ṣùgbọ́n níjọ́ tó gbéná ọ̀rọ̀ yìí wojú mi. Hmm. Góńgó sọ ní ọjọ́ náà. Lẹ́nu yín Alájì kémi ṣe sùúrù ah, ṣé wọ́n gbà yín mọ̀ràn ni àbẹ́yìn lè rò láti ọkàn yín wá ṣé torí pé ìní dùn ẹ ti ya àgbàgbé àná. alájà mi sùúrù náà mo fọlọ́n bàbẹ̀ tí ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ jáde lẹ́nu please. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ìbọn yín tó yàtọ̀ sí ètò tí ń sọ tẹ́lẹ̀ irú ọta wo ló wà nínú ìbọn tó lè ṣọmọ ẹranko lóore àwọn nǹkan tèmi mọ̀ dájú ni wípé òní kò lè ba àná jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀la kò lè ba òní jẹ́ ṣùgbọ́n ìbàjẹ́ ọ̀la ọ̀gbọ́n ìlú ló wà òjò ló ṣe bó ṣe fẹ́ràn aṣojú èmi àti èmi. agbọ́n mi rere ni mo lè ń jà bàbàrò níbalẹ̀ àbàrò já òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣẹ bí àwọn. Hmm òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. òkùnkùn o lè borí ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ ni yóò borí òkú. dáríjì mi dáríjì mi mo fi ọlọ́run bá bẹ́ẹ̀. kí n má sọ fún ẹ kó yé mi rán ni pa ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ ẹ́ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ láyé yìí kó má ní ìmọ̀ ọlọ́run bá náà. aláàjì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ ọlọ́run kọ́ lélẹ̀ iṣẹ́ èèyàn ni nítorí ọlọ́run ọba tèmi sí ò kì í ṣe bí ènìyàn nìkan wọ́n múrù ẹja wọ́n á fi bu ẹja lẹ́nu tó bá wá ṣe kàtàn wọ́n ló ṣèṣe ni. Oh, my ẹ̀dá tí ò bá rí àdánwò láyé irú wọn ló máa ń pera wọn lọ́lọ́gbọ́n ní ìgbà tí àmì ìwò bá dé la tó máa ń mú ògùn ènìyàn ájì láti fà á. ìjẹ́ níbi tí ọjọ́ orí mi gbé dé yìí ṣé irú mi lè mú ẹ bá mi dẹ̀ máa ń nọ́ra mi dépò tí màá máa sọkún. kò yé mi tẹ́lẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ yé mi wípé mo fẹ́ràn lágbájá làwí ẹnìkan ò lè sọ bí alágbájá fẹ́ràn òun. aláàjì mo máa fẹ́ràn yín tinútinú mo nífẹ̀ẹ́ yín gidi gan ni àmọ́ èmi ò nífẹ̀ẹ́ mi torí tẹ́ bá nífẹ̀ẹ́ mi ni ẹ ò ní ṣe nǹkan ṣe fún mi. lọ́kàn Latifa mo fi Olódùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run fi bẹ́ẹ̀ mo fi ọlá àwọn ìyá bàbá méjèèjì tó ti ara wọn jáde Latifa mo fi bẹ́ẹ̀ mo fi ẹlẹ́dàá àwọn méjì tó yẹ pé àwọn náà ní púpọ̀ lọ́wọ́ wa mo fi bẹ̀ ẹ́ Latifa mo fi nǹkan kan ṣoṣo nǹkan kan ṣoṣo tí ò ní pín méjì láéláé tí bẹ̀rẹ̀ la máa fi fún ọba tó ń gbà náà láti mo fi bẹ́ẹ̀. Aláàjì. Tí n sọ fún pé yé mi ló ń pa. Aláàjì. Torí tó bí lọ́wọ́ ah! Ah! bá jọ. Aláàjì. Tí n sọ fún pé yé mi ló ń pa o. bóyá tí Latifa ò bá dáríjì mi nǹkan bá ṣì máa lọ dédé fún mi àbọ̀ dáríjì ni mo bára mi ní pọ̀tìmọ̀ wáyé o. Allahu Akbar. gbogbo bí tí n bá dé báyìí wọ́n ní kí n lọ bẹ̀yàwó mi kí n lọ bẹ̀yàwó mi. Alhaji hmm? ṣé ilé ṣe bẹ́ẹ̀ ṣé ẹ bẹ́ ajá Latifa. gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ṣókùnkùn sí mi kò yé mi. Latifa. náà. Latifa kí ni ò yí ẹ Latifa ó yí ẹ Latifa ó yí ẹ why you pretending kí ni ò yí ẹ ń bẹ ẹ ló jẹ́ kí n béèrè ọkàn lọ́wọ́ Latifa ṣé ìgbésẹ̀ tèmi pẹ̀lú ẹjọ́ ń lò yìí ṣé ohun tó fẹ́ nìyẹn ni àwọn kan ń bèrè ni àbó mọ ò mọ ò mọ ò mọ ipò tèmi pẹ̀lú ẹ̀wọ́ àtẹ́lẹ̀ ni tó jẹ́ pé tá a bá sùn tá a bá gbá pábá ẹ̀ lórí ibùsùn abá orí owó la gbélé bàbá gbélé ẹ̀ lórí bẹ́ẹ̀dì bá orí owó la gbélé ká bẹ̀rẹ̀ ká fẹ́ mú nǹkan lábẹ́ bẹ́ẹ̀dì owó ń bá wa jí ni tí gbogbo nǹkan dẹ̀ bá lórí pé mo hùwà mo ṣẹ̀ ẹ́ mo gbà mo gbà pé mo ṣẹ̀ ẹ́ mo dọ̀bálẹ̀ láàárọ̀ mo dọ̀bálẹ̀ lọ́sàn-án mo bọ́ra mi sí òmùra bàbá níwájú pé kò jọ kó foríjì mi láti fà kọ́ kójú fẹ́ kí n tún ṣe ẹni tó ń jẹran ó dogun ẹni tó ń jẹ egun báyìí àwọn ọmọ méjì tá a bí tá a tọ́wò silver spoon wọ́n dogun tẹ́ pé nítorí pé àlè bọ́ wọn mú rárá Tall, all dípò tá a máa rówó iléèwé san mo kún un lọ sọ́dọ̀ sísá mi ṣé irú ìgbésẹ̀ yìí tó fẹ́ kájọ gbé nìyẹn ni mo bèrè ni ìlú tó ti bí èmi pẹ̀lú àwọn tán mo bá ti ṣe tó tẹ̀tẹ̀ tẹ pé tá a bá wọnú ìlú ó ní àrà tá à ń dá dúró ìjọ kan máa jẹ́jọ́ kan àtẹni tó kú àtẹni tó sọnù wọn á pàdé tá a bá wá pàdé àwọn tó ẹjọ́ jẹ́ ọmọ ìlú tó bá tún rí èmi pẹ̀lú ẹ̀ nípa condition tá a wà yìí kí ló fẹ́ kí wọ́n wí o èmi kàn ń béèrè ni subhanallah ha mímọ́ rẹ̀ ó lọ́wọ́ ó ti dáríjì yín. o ó dáríjì mi ọmọ nǹkan tó bá ṣe eléyìí tó fi ń dààmú láàmú káàkiri tó jẹ́ pé tọ́rọ̀ ò bá sí sí lọ́wọ́ èèyàn ó bá tí wulẹ̀ pa mí dànù bá ti pa mí kí n ti máa bá tèmi lọ. lóòótọ́ lẹ ṣe mí ọmọ mo ti dáríjì yìí ọjọ́ ti pẹ́. sórí kò wá lé o kò lè rárá ojú ẹ̀gbọ́n ẹ̀ náà ni mo ṣe ń sọ yìí èmi máa finú ilé yìí máa fi sílẹ̀ fún ẹ máa máa bá ìgbésí ayé mi lọ gbogbo ayé á mọ̀ ẹ́ pé ibi tó gbé bá mi dé nìyẹn. ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èmi á máa bá ìgbésí ayé tèmi lọ bó bá ṣe wù ẹ́ kò ṣe. Oh, oh, oh, mo ti dáríjì yìí ah, bọ̀dá mi bọ̀dá mi gbà mí. láti láti. no. kí ló dé tí wọn náà ń ṣe báyìí ah. ṣé o fẹ́ dọlọ́run ni ọkùnrin lèmi náà. bọ̀dá mi báyìí náà bà mí gbọ́ ah. ẹ mo fi wákàtí márùn-ún mi tí mò ń kí mo fi búra mi ò mọ kókó pa ẹ́. láti gbogbo ibi tí mo lọ wọn ń jẹ́ kó yé mi pé o ti dáríjì o. èmi mo ti dáríjì àní lóòótọ́ ló ṣe mí ẹ̀gbọ́n mi àwọn mo ti dáríjì mo ti dáríjì pátápátá. ṣé wògán fìdí ẹ̀ múlẹ̀ àbá tó máa ń ṣe wòpùrọ̀ mo béèrè ni ṣàmà tó ti ń ṣe wòpùrọ̀. ṣé o. ó jẹ́ tamọ́ra gbogbo nǹkan tó ń rùn lẹ́yìn kó tó búrẹ́kẹ́ tó bá búrẹ́kẹ́ kò ní dáa mm. ẹ tó bá búrẹ́kẹ́ kò ní dáa. mo kọ́kọ́ ń pa ẹ. ẹ ti bẹ́ẹ̀ sọ tuntun ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dodindi láti dáríjì ọkọ ẹ̀ dáríjì ọkọ ẹ̀ kí ló dé. bọ̀dá ah, mi ah. bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. kúrò náà kú kú ẹ ń bí mi inú ẹ mi. Ah. kábíyèsí ọlọ́run hmm, ọba tó mọ gbogbo nǹkan tá a mọ̀. bí gbogbo ẹ ṣe dàrú ni ẹ tó rí rọ́dán rọ̀dọ̀rọ̀dọ̀ tí wọ́n á dẹni tó ń gbàgbà wọ ọkọ̀ dẹ̀bi ìyàwó mi olóhùn eh. Ah, ah. It's okay. Alaji. Oh, please, please, please. Uh, Alaji, If I have to be honest with you. Ayọ̀pẹ́ máa yọ̀. Ayọ̀pẹ́ yọ̀. Eléyìí tó ṣẹlẹ̀ yìí, àdánwò Ọlọ́run lásán ni. Kì í ṣàpadà sí aburú. Nítorí nǹkan ẹ̀yọ̀kan tó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ń pè lápadà sí aburú. Òní kéèyàn ti jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀ kó wá lóhun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́. Òní Mùsùlùmí ṣì Alhamdulillah ẹ wá rí ọba tó fàdánwò yìí síbẹ̀ òun náà ni ó mú nǹkan ẹ kúrò hmm. alẹ́ mọ̀lẹ́kẹ́ ìwà ṣáàdà hmm. ọba mi ara ìnáwó alẹ́ mọ̀ bí sáà ti sódòr gbogbo nǹkan táwa ọmọ yìí ó hàn sí ọmọ gbogbo ẹ̀ ara tó ń fi yín dá lọ́wọ́lọ́wọ́ yìí aláàjì ó yọ ọlọ́run fún rẹ ṣùgbọ́n ah, ẹ̀yin náà mà kí n ṣe èèyàn bẹ́ẹ̀ o alájẹ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ mo rántí ah mo rántí yín mo rántí ìwà yín dáadáa alájẹ so for this reason ọlọ́run amúgbà láàyè wa ọlọ́run àyànjú gbogbo ẹ̀ èmi á fẹ́ kí ẹ mọ̀ pé ẹ ní àbúrò kan ọba mi tó ní gbogbo agbára á ṣe gbogbo ètò yà rọrùn wà láyé inshallah ọyọ rọrùn ọlá tóbi ọlọ́run ọlá àjọkàn ẹ̀ aláàyè aṣíwájú anábà Muhammad sallallahu alaihi wasallam aláàyè yóò dá la hawla wala quwwata illa billahi ilà àṣà. kí lè wá fẹ́ fi owó yẹn ṣe báyìí. Ah, ọ̀rọ̀ méjì ò wá sí mi lọ́kàn ṣe mọ̀ pé èèyàn tó ti ta ìwà tó ta kéńgbérí lọ́kàn ló lè mọ rúrọ́ tó lówó lè pa. Yeah presently mọ́tò ni mò ń gbàgbà wa tí mo fi ń bá wọn ṣe kíní káàkiri mo wá wò pé ok tí n bá kúkú mówó ẹ̀ tí mo fi ra mọ́tò wọn máa fi ṣe fúnra mi màá mọ̀ pé mọ́tò yìí tèmi ni kò sí pé bẹ́ẹ̀ àbí èyí táwọn kan máa máa kúrò pé ọlọ́pàá kan mọ́ àwọn lágbájá kan ṣe yàn kan tó máa fi mú oṣù mẹ́fà sí mẹ́jọ ó ṣeé ṣe kí kí n ti tún ra mọ́tò mi lẹ́yìn ìyá rẹ̀ gbé tí bí yẹn fún ẹlòmíì pé kó wọn bá wọn wà that's the right thing. Um, that's a very good idea bó tó bá jẹ́ ń pa mọ́tò yẹn mo lẹ́gbọ́n kan tó ń ta mọ́tò. ẹ ibo ló wà. Ah, sáìdà gègé yẹn ló wà mọ́tò wọn dẹ̀ máa ń wà chípà ju àwọn tó máa ń gbé sórí gbà lọ so mo believe pé tí bá tiẹ̀ tó mú yín débẹ̀ ó máa wà chípà sí tí bá sọ bá ṣe jẹ́ fún wọn. ẹ̀yin á dáa báyẹn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni jẹ́ ká lọ bá a kí n tó ń kó lè dín lórí ẹ̀ náà tí n bá kólé wọ̀ náà lọ́wọ́ àárín nǹkan tó máa fi ṣe àbí hmm. jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ṣe màdìá thank you very much <laughs> ẹ pẹ̀lẹ́. sálàfíà ah. lè wà. aláàjì ẹ jọ nítorí ọlọ́run àtànàbí sallallahu alaihi wasallam ẹ má bínú sí mi the other time tẹ́ pè mí yẹn mo wà ní meeting pẹ̀lú àwọn èèyàn mi kan so i am sorry. okay. Kini kwa telefe ẹ lè fẹ́ bá mi sọ ways. naam. bóyá ni kì í ṣe pé ayé tí ò n wà ni mo bá ń wá yìí. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim astaghfirullah alazim alájì kí ló dé tẹ́ sọ bẹ́ẹ̀. ọ̀sẹ̀. ó wọ̀nyí láti pé kó yọ mí kúrò nínú iṣẹ́ ó lè ṣe ìrànlọ́wọ́ fún mi owó tó gbé fún mi mo wò pé kí ni mo lè fi ṣe mi ì rí nǹkan kan rò ju pé ibi iṣẹ́ tó ti bá mi mo ní kí n kó kí n ra mọ́tò kí n má wà fúnra mi kí n kò ní ẹni tó máa gbàgbà wa ọkọ bóyá láìpẹ́ láì jìnnà ọwọ́ àtún bí nǹkan mi wọ́n yẹ sí ẹni tí mo gbó fún boko ra mọ́tò fún mi wá lágbèdá ni mo bọ́ sí. ilaha illallah ahmed rasulillah sallallahu alayhi wa sallam. ṣé wàá rí kó jọra wọn àbí ó jọra wọn. láàlà kó jọra wọn. Alhaji even at that kò jọra wọn pẹ̀lú ilé ìtẹ̀sọ yẹn ẹ ń láti sọ fọlọ́run pé kó dáríjì yín ẹ túbà. asabẹ́lẹ̀ àṣà astagfirullah. astagfirullah hmm. aláforíjì lọ́lọ́run yóò foríjì wá papọ̀. Ah. lọ kò burú àwọn Yorùbá ní. Ni tó kò bá jìnnà ilá kì í kó alájì máa dìde wọlé ń sìn máa fẹ́ kẹ́ tẹ̀lé mi wọlé mo fẹ́ fi àwọn àṣírí kan wọ̀nyí bísímìlá. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkùnkùn tọmọlẹ rẹ sáyé mi agbọn mi rè. Moyes náà jọ̀ọ́ má bínú ṣé iṣẹ́ àfáà ló ń ṣe ni. alájẹ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ sì tún kọ́ eh, ìdí tó yẹ kí n sọ pé bẹ́ẹ̀ ni ni pé mo ń ṣiṣẹ́ àfa fún ara mi àwọn ìdílé mi àti àwọn alásùnmọ́ mi bí yín báyìí àwọn ẹni tó nífẹ̀ẹ́ mi tèmi náà nífẹ̀ẹ́ eh, ṣe bẹ́ẹ̀ náà rántí pé iṣẹ́ tí bàbá ń ṣe ni nípa tí ọlọ́run sì ti wá pé bàbá sọ́dọ̀ eh, ìsìtìjà wa wà nínú ọ̀ràn wa. Um, wọ́n á wò pé iṣẹ́ tí bàbá ń ṣe òun ó yẹ kí èmi náà fojú tó lóòótọ́ èmi iṣẹ́ afáhùn ó ń béèrè lèmi nítorí pé wọ́n ní ehm, ẹgbẹ̀rún èèyàn ó ní afa alifan ọkùnrin kan ṣoṣo tó dípò ẹgbẹ̀rún èèyàn ṣe ti mọ̀ pé mi ò tí tó bá wọn <laughs> àmọ́ nípa ti ọ̀rọ̀ ti yín tà ń sọ alájì aláàánú lọ́lọ́run yóò sì fọ́nà wa ìwé kankan ní jábọ́ àfi kọ́ lọ ẹlẹ́dàá sí nítorí ìdí èyí ọlọ́run ni a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bó bá ti fẹ́ kó rí. نور السماوات والأرض yóò sì ولا ما دام اسماء كل اللون السماوات والارض علاجي شي شي نبغى نقولهم ليه ودلوا بيه تكو جالون الحمد لله الحمد لله رب العالمين أه، أمو قولوا تسبعكم تسبعي بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله ونور السماوات والارض بسم الله الرحمن الرحيم ولا ما دام اسماء كلها ولا ما دام اسماء كلها ولا ما دام اسماء كلها ولا ما دام اسماء كلها علم الغيب والشهادة الرحمن الرحيم علم الغيب والشهادة الرحمن الرحيم علم الغيب والشهادة الرحمن الرحيم علم الغيب والشهادة الرحمن الرحيم علم الغيب والشهادة quwwata illa billahi al-azim. alhamdulillah alhaji a ní láti rí ajá Latifa. Latifa. inshallah mashallah quwwata illa. a dúpẹ́ fún ọlọ́run ọba wa ṣe ẹ̀yìn fún aṣíwájú anábà Muhammad sallallahu alayhi wa sallam alhamdulilayi lẹ́dí adáná alhaza wa makunna lina tẹ́díà lawla hana danullah wasalaatu wasalaam ala ashraf musalin sayyidina Muhammad wa ala ali wa sahbi wa salim. Um, adúpẹ́ fún Ọlọ́run ọba wa um, ọba tó fi wá mọ̀nà torí láì jẹ́ pé ẹlẹ́dàá bá fi wá mọ̀nà ẹ̀dá kan ò lè dọ́nà mọ́. lẹ́yìn wá àgbà náà a ṣe ẹ̀yìn fún aláyé lọ́run rasulullah sallallahu alayhi wa sallam kí ìkẹ́ ìgẹ̀ ọlá àtọ̀là ọlọ́run kó máa bọ́ wọn àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀ábà rẹ̀ kí ládàá sàlátù máa bá àwa mùsùlùmí òde òní náà àmín ah kábíyèsí ọlọ́run allahumma qadar anna subusabab ọlọ́run ọba ní mọ́ pé gbogbo kádàrà ó sì kọ kádàrà ẹnì kọ̀ọ̀kan wa láti bàtà ti wà ní oyún ìyá wa ta pé four months ó wá kọ sí láàrú máa fúùzẹ ó dẹ̀ ti gbẹ kódà kálàm pẹ́ǹ tó fi kọ́ ìyẹn náà ti gbẹ tí nǹkan kan bá wà ń bẹ tó máa ń change kádàrà àdúrà ò ní torí ẹ̀ ló jẹ́ kí oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún wa pé àdúrà ò ní ìdá mùsùlùmí. ṣe rí ẹni tí mo sọ síwájú nípa Allahu mukadar anasu musaba ó ní pé ọlọ́run ọba tí pè gbogbo kádàrà ó ti pè gbogbo kádàrà wa tó ń dẹ̀ ti kọ́ ṣe rí ńgbà tí ẹlẹ́dàá pè gbogbo kádàrà wa tán ó tún wá ṣe àwọn ọmọ èèyàn náà ní onísábàbí ara wa léyìí tí ń já sí pé kí kádàrà wa tó lè kó àwa la máa ṣokùnfà ẹ̀ láàrin ara wa ẹlòmíì ẹlẹ́dàá fi ṣe sábàbí aburú ẹlòmíì ẹlẹ́dàá fi ṣe sábàbí dáadáa àdúrà táwa máa gbà ni pé kọ́lọ́mà olúwa ní sábàbí aburú fún ọmọlàkejì wa kó dẹ̀ má jẹ́ kí kádàrá aburú kó kò lórí wa. ajẹ́ ẹlẹ́tìfá ọlọ́run bá mi dùn yín nú gbogbo àwọn nǹkan tó ń pa yín láyà ẹlẹ́dàá bá mi fi òróró òtura á bá mi bù síbẹ̀ kí inú yín dùn kálẹ́kálẹ́. ṣé rí ìgbà tí mo mọ. Mo aláàjì torí aláàjì tẹ̀ ń wo ìbí ẹ̀gbọ́n náà ṣe jẹ́ sí mi wọ́n kékeré mi dáadáa ah ẹjọ́ tí mo rí wọn gbẹ̀yìn mo rí pé alimudabiru lọ́lọ́m ọba tí máa ń ṣe ẹ̀dá bó ṣe wù ah ìgbà tí mo rí aláàjì àfi kákan gbàpọ̀ lọ́hùn nìkan ló tóbi jùlọ alájà bí àbúrò mo jẹ́ sí alájí wọ́n dẹ̀ mọ̀ bá kékeré mi ìgbà tí mo mọ alájí um, the last time I saw him mo máa ń tọrọ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣàánú mi jẹ́ káyé mi dàbí ayé alájí this other time tí mo wá rí wọn alájà I was embittered ọlọ́run ṣùgbọ́n ṣe rí ọba mi ọba tí ń panilẹ́kún panilẹ́rìn lọ́lọ́run bó ṣe wá ṣe èyí tó ṣẹlẹ̀ náà ìdílé wa yìí náà báyìí ẹlẹ́dàá amúgbà tó dá padà wá hmm, torí Quran sọ pé fàyín náà máa lọ sí yìí sọ̀rọ̀ èyí náà máa lọ sí yìí sọ̀rọ̀ ó ní lẹ́yìn ìnira ìdẹ̀kùn ń bọ̀ nìyẹn ṣùgbọ́n alájà èmi mo ní kí alájì mú mi wá sọ́dọ̀ yìí wọ́n ṣàlàyé tó pọ̀ fún mi nípa àwọn àṣìṣe tó ń ṣe sí alájà kí ló dé tẹ́ ẹ̀kọ́ tẹ́ ìdáríjọ kọ yìí ti dáríjì aláàjì ẹ wò kì í ṣe pé inú mi dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà mo fẹ́ kí ẹ bá mi fi aláwò kí ẹ bá mi fi tẹ aláàjì inú bóyá wọ́n ti lọ síbì kan tán fi gọ̀ọ̀gọ̀ fa nǹkan tí ò yẹ kó wọ́n fà. ọ̀dà kò burú ẹ má wulẹ̀ ṣèyọnu. mm ọlọ́run bá fi wá mọ̀nà gbogbo àwọn nǹkan tí ò yé wa ẹlẹ́dàá máa á tàn mọ́ lẹ́sẹ̀ ajé kò yé wa ṣe rí àwa ò mọ àwa ò rí ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa rí gbogbo nǹkan tó bá jẹ́ pé èèyàn náà ló wà ní òkùnkùn tó ń ta fàṣímọ́lẹ̀ tó wá yí dóborí ẹlẹ́dàá máa fojú ẹ̀ wọ́n ṣe wá rí irú inú condition tí ìdílé wa ìwà ń sìn hmm. ọlọ́run á fún wa lọ́nà àbáyọ torí Kúránì sọ pé fa iná máa lọ sí i yìí sọ̀rọ̀ iná máa lọ sí i yìí sọ̀rọ̀ ó ní lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló ń bọ̀ yẹn alájà màá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nǹkan kan lálẹ́ yìí nìyẹn tó bá di bedtime yín lálẹ́ yìí ẹ gbìyànjú kẹ́ ní odò àlùalá kẹ́ ní lára ẹ wá ṣe fátà kan lẹ́yìn fátà kan yìí ẹ ṣe suratul ikhlas mẹ́ta kúlù Allahu lẹ́yìn eléyìí ẹ wá ṣe Allahu nuru samawati wal ardi ọba tó jẹ́ ìmọ́lẹ̀ fún sánmà àtilẹ̀ torí kó lè bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ ṣe one thousand one hundred and eleven. afa ṣé yóò pọ̀ jù ṣá. Ah, ọlọ́run á ṣe rọrùn fún yín kẹ́ ẹ ṣe bọ́ tó máa dáa kẹ́ ẹ ṣe má ṣe máa ṣe. máa ṣe. alhamdulillah lẹ́yìn yẹn ẹ wá ṣe òǹkà la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam títí àtà tẹfimá sùn lọ by morning inshallah ọlọ́run fún wa ní ọ̀nà àbáyọ ọlọ́run ṣe rọrùn fún yín àbúrò ní ṣe yín bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim. àmín àmín àmín náà ya Allah bismillahir rahman. ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Amen. mi ò mọ eléyìí tẹ́ ẹ fẹ́ lò nínú méjèèjì ṣùgbọ́n kọ́kọ́rọ́ eléyìí ni mo mú dání. dùnà mọ́tò ní ká yọ̀ǹda fàlàjì. ẹ mọ̀ pé dáàdi like islander yìí. alhaji. Um, yeah. Highlander iná lànà fẹ́ gbé jáde. Ah, ah mommy, oh, you know daddy love bogus cars. Hmm, um, mm, what about me? Shut up. Ṣé má da ọlọ́run jàre ṣùgbọ́n gbogbo elétò àtọmọ ẹjọ́ ṣe rí àzàyàn kan ṣe fún lásán ni anyway ìjáde táwa jáde lọ́sìn gbogbo ta fẹ́ lò kó kó three hours so ọkọ̀ dẹ̀ láláṣẹ ẹ dúró nílé tí màá fi dé ok. aláàjì ẹ dúró aláàjì ẹ má pẹ́ o ṣàlóde tèmi náà ń lọ àwọn ìyàwó aláàjì máa pọ̀ bẹ́ẹ̀ o alẹ́ ìfẹ́ lọ tà mí. daddy please let me follow you now. láyé ló ti yẹ. kristu mi jà ń fẹ́. òkùnkùn ò lè borí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò tọmọ́lẹ̀ rẹ sáyé mi agbọ́n mi rere ni mo lè ń jà àbá ìbàrò mi balẹ̀ àbàrò yá òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣẹ bí àwọn. Hmm. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. tọ̀mọ́lẹ̀ rẹ̀ sáyé mi àdìfá fọmọdé méjì tí ń ṣeré ń wéré ń wéré àwọn ọmọdé méjì ń ṣeré ń wéré ń wéré àdìfá fàgbà lọ òkò ń rí o máa bíṣọ́ bàjọ́ lélẹ̀ ọ̀tún nù ọ̀kan múdà ó dẹ̀ lé kí wọ́n kú sójú èrò ṣìkàṣìkà kí wọ́n náà ṣẹ̀ṣàrò ẹni ìṣòótọ́ la fi pọ́ sí ìrẹsì òótọ́ ló dá ìmọ̀lẹ̀ yóò tán bóyá òkùnkùn ò lè borí ìmọ̀lẹ̀ òkùnkùn ìmọ̀lẹ̀ àtàn dandan ni. ìmọ̀lẹ̀ àtàn dandan ni. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ̀lẹ̀ ni yóò borí òkòkò. tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. thank you alaikum. wa alaikum salam. ẹ káwọ sá. aláǹtí ẹ káwọ. kí ló dé ṣe kò sí. ó rẹ̀ mí díẹ̀ ni. bọ̀tẹ́ mi pẹ̀lú ẹjọ́ sọ̀rọ̀ ń sìn tí kò tí ì pẹ́ náà wò sọ pé kankan ṣẹlẹ̀. ẹ mi ò fẹ́ disturb yín ni ẹ mọ̀ pé ẹlẹ́ náà mítì nǹkan tẹ́ fẹ́ ṣe lé mi bọ̀dẹ́mi àti Jamal ti lọ sọ́sibítù wọ́n lè ti kó oògùn fún mi. kò ṣẹlẹ̀ tí wàá lọ àbí. tìlú. Hmm, kí ló jẹ́. mi ò jẹ́ nǹkan kan inú mi kúrò. no no no you need to take something now n gbọ́dọ̀ jẹ nǹkan kò yẹ kò yẹ dín lẹ jẹ́ kí ẹ jẹ́ ká wọlé lọ tí wọ́n ti fọ́ pẹ́ lára sọ̀rọ̀ àgbẹ̀kọ́ máa everything máa wà ok. Ah, ọ̀run ti ti wà báyìí. where's Elia. ó wà ní kitchen sàn òun dáná sàn. òun dáná bi ok fine tó bá ti dáná tán àjọ máa jẹun sóun máa lọ lẹ́nu ẹ̀ kò ti yẹ sàn. phone phone phone phone phone phone phone phone phone Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai, Hasagafonilai. La ilaha illallah. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد ìka wo ló wà nínú ìbọn tó lè ṣọmọ ẹranko lóore àwọn nǹkan tèmi náà dájú ni wípé òní kò lè ba àná jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀la kò lè ba òní jẹ́ ṣùgbọ́n ìgbàjẹ́ ọ̀la ọgbọ́n ìlú ló wà òjò ló ṣe bó ṣe fẹ́ràn aṣojú èmi àti èmi gbogbo ẹnikẹ́ni tó ń ba àyànfẹ́ mi nínú jẹ́ káwọn náà má rí dùn. Allahu akbar Allahu akbar kẹbẹrẹ ah títóbi fún ọ ọba àgbàlagbà. Allahu lè dàtí fíkú lìnà ìbàtí àkúlù lè kú lè yálè asọ̀bẹ̀yálà ó Allahu lè dàtí ó ní ọlọ́run ní pèsè tèmi fíkú lìnà ìbàtí níbi gbogbo òṣèṣí àkúlùlé kúlìyànlè àsìbíyàláwò ó ní èmi ò wá máa sọ pé ọlọ́run ó tó mi yóò tó fún mi. a kàbíyèsí rẹ ọlọ́run ọlọ́run kò tó gbogbo wa kọ́lọ̀ má ṣàlàyé jọ kọ́lọ̀ má ṣàlàyé tó wa. ah allahu jalla jalaluhu jalla alhaji alhaja hmm. ṣé iná ríru ẹ̀dá tọ́lọ́ ń ṣe yín yóò mọ̀ bẹ nínú wa àwọn ọ̀rẹ́ ọlọ́run tí wọ́n mọ̀ra wọn pọ̀rẹ́ ọlọ́run la wọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ó sì mọ̀ wọn pọ̀rẹ́ ọlọ́run ni wọ́n bákan náà yóò mọ̀ bẹ nínú àwọn èèyàn tí wọ́n mọ ọjọ́ rẹ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọn ò ní dára wọn mọ̀ wọn ò ní mọ̀ pọ̀rẹ́ ọlọ́run làwọn ọlọ́run ẹlẹ́dàá wọn yóò sì mọ̀ mọ̀ wọn. alájà irú àwọn ọ̀rẹ́ ọlọ́run wàlíù ọlọ́run tí wọ́n farasin lẹ́yìn jẹ́ ẹ̀yin ò mọ́ra yín ọlọ́run ẹlẹ́dàá tó dá yín gangan ló mọ̀ yín. ajá irú ẹ̀dá tí ọlọ́run dá yín ṣe rí i pé ọlọ́run fi nǹkan pamọ́ sára yín tó ṣàjèjì sí ẹ̀yin gangan fúnra yín. ní ìtí ń já sí pé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àfi ká má ṣe ẹ̀wọ̀n kọ́ ló má bàa bínú sí wa látara àlàyé tẹ́ ẹ ṣe fún èmi àtọkọ yín ń sìn ẹ rí i pé àfi kí ká bẹ lọ́nkọ́ lọ́n má bínú torí lára àwọn wàlíì ọlọ́run tó wà àwọn kan farasin àwọn kan hàn ṣe rí àwọn wàlíì ọlọ́run tí wọ́n hàn àwọn èèyàn ẹlẹ́dà wọn mọ̀ wọ́n àwọn náà mọ̀ra wọn àwa èèyàn táwọn òun gan tún mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n alájíṣẹ́ yìí náà mọ̀ pé irú àwọn wàlíì ọlọ́run bẹ́ẹ̀ a máa á pa wọn á fi àyè wọn sọ́tọ̀ á ní fẹ́ ṣẹ̀ wọn. ṣùgbọ́n báwo ni ká ti sọ ti ìyàwó yìí tó jẹ́ wàlí ọlọ́run tó farasin. alájà àfi kí ẹ má bínú ṣẹ́rí nínú ṣẹ̀ríà Islam kì í ṣe àràmù kí ọkùnrin nínú ju ìyàwó kan lọ tó bá ti lè ṣẹ̀tọ́ so nǹkan tí ọkọ yìí ṣe kì í ṣe àràmù ṣùgbọ́n ó dáa kí kẹjọ lájọ sọ̀rọ̀. So, kẹ́ ní understanding láàrin ẹ̀yin méjèèjì nítorí ìdí èyí alájí mi ní sọ pé kẹ́ dẹ̀bálẹ̀ bẹ Hajja Latifa torí ẹ̀yin lọ́kọ but ẹ fa nǹkan yín mọ́ra um, Hajiya are you ready to forgive your husband. I'm ready. I mean truthfully are you ready. àwọn àdúrà tẹ̀dẹ̀ máa ń ṣe fún wọn ẹ ṣe máa máa ṣe má ṣe. alhamdulilah alhamdulilah alhaji ẹ fàlájà mọ́ra kẹ́ ẹ bẹ̀ wọ́n kọ́ má bínú. alhaji alhaji ẹ jẹ́ bàbá tí mi. gbogbo nǹkan lọ́wọ́ pátá lọ́lọ́rọ́ bá bá dá padà. Aláṣẹ sọ̀rọ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabira. Allah. Allah. Má jẹ́ kí tèmi ó gbé láwùjọ àwọn ẹ̀dá. Má jẹ́ kí tèmi ó gbé láwùjọ èèyàn ire ìdùnnú tí mo bẹ̀ dayọ̀ jẹ́ kí wọ́n bá mi. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkùnkùn tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. agbọ́n mi rere ni mo lè ń jà bàìbàrò níbalẹ̀ àbàrò já òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan mo pẹ́ bóyá ó ta ṣùgbọ́n. ọlọ́run ìwọ ni ọba ọlá. wàhámi kasala. ìwọ ni ọba àlàáfíà. wàhíláìka yẹri jerusalem. ọ̀dọ̀ ẹni àlàáfíà ti wà. wàháyínà rọ̀bà nábì sàlám. ọ̀dọ̀ ẹni àlàáfíà wà. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام gíga ìwọ ọlọ́run bá ìwọ ni ọlọ́run bá tó ní títóbi àti àpọ́nlé. ìnáka látùkúlì fò lẹ́mẹ̀hàdì àmín àmín àmín òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkùnkùn tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. agbọ́n mi rere ni mo lè ń jà àbá ìbàrò níbalẹ̀ àbàrò já òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣẹ bí àwọn hmm. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò tọmọlẹ̀ rẹ̀. ajá lè ti fa ọlọ́ba kan yín ṣẹ́rí bí mo ṣe sọ síwájú tẹ́lẹ̀ kì í ṣe aráàmù ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀yin náà máa mọ̀ wípé kì í ṣe aráàmù kọ́kùnrin mùsùlùmí kó ní ju ìyàwó kan lọ bí ọlọ́run ṣe wá kádàrá pé ọ̀rọ̀ yín rìn bó ṣe rìn eh, gbogbo ẹ̀ náà ayọ̀ pé ṣì yọ àdúpẹ́ fọlọ́hún màá fẹ́ kẹ́ ẹ má bínú kẹ́ ẹ fa ọmọbìnrin mọ́ra dáadáa ṣe rí nílé oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam aṣíwájú gbogbo wa obìnrin tí ń bẹ ń bẹ ju kan lọ ara wọn ni Hafsa ara wọn ni Aisha umul mumin ìyá gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ara wọn ni bẹ́ẹ̀ làwọn ìyàwó ànábì mi àwọn ẹni rere àwọn obìnrin rere ibẹ̀ ni wọ́n wà abẹ́ mọ̀ pé rírẹ̀ ẹ̀yin méjèèjì bá gbé pẹ̀lú méjèèjì tó bá dáa yóò ràn án kù mí lọ́wọ́ titi òǹkú náà kì í ṣe nǹkan tó tuntun ṣe àwọn pé ńgbà Sarah ìyàwó anabi Ibrahim alayhi salatu wa salam tó gba Hajara mọ́ra ìdẹ̀kùn bá ayé anabi Ibrahim tẹ́yìn méjèèjì bá fara yín mọ́ra ọlọ́run á sọ ìdẹ̀kùn kalẹ̀ sínú ilé wa yìí ọ̀la àti tóbi àti àánú ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ yín náà lálùbáríkà ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ yín yára rẹ̀ àbúrò ní ṣe yín mọ́ gbogbo àwọn ìkólọ ńkú ọlọ́run á dá wọn padà gbogbo àwọn ìkólọ tìyín náà ọba mi ó dá wọn padà àti tèmi náà ọlọ́run kó dá wọn padà fún wa la hawla wala quwwata illa billah alájà kékeré alájà lẹ́tífà ń ṣe ẹni tí ẹ máa bá ta kàn gbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má mèbù wọn o hmm? aṣíwájú la aṣíwájú máa jẹ́ o ọlọ́run gan fẹ́ ká ká pọ́nra wa lé ọlọ́run dá wa ní. Um, ìsọ̀rí ìsọ̀rí lọ́lọ́run dá wa àjùra wa lọ kì í ṣe tìjàkadì o ṣẹ́rí àgbàná jẹ́sẹ̀ yẹn so you see her like that please èyí tó tún wá ṣe pàtàkì ń bẹ̀ ni pé alájà kékeré pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á sọ igi yín ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn náà ṣe mọ̀ ẹ̀tọ́ nìyẹn tó yẹ ká ṣe ṣùgbọ́n ẹ̀ nílẹ̀ máa ṣe orí yín lẹ̀ báyìí mọ́ o kódà tí àwọn mọ̀láìkà aláàánú bá ń bọ̀ nù lé tó bá rí bẹ́ẹ̀ ṣe sí orílẹ̀ wọ́n máa ń sá ni sọ àdá kẹ́ẹ̀bùra ṣẹ́ gbọ́ kẹ́ẹ̀bùra fọlọ́n àtànábì ni sallallahu alaihi wasallam ọlọ́run gbàdúrà gbogbo wa aláàkún ọláfàyàkún ọláàánú ọlọ́run. la hawla wala quwwata illa billahi ìrọ̀lẹ́ àzọ́lá mi sọ́lá àbí ẹ̀ẹ́dẹ̀kẹ́rẹ́ ẹ fẹ́ fà kún ẹ kún. òkun ò lè borí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ àtàn dandan ni ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò tọmọlẹ̀ rẹ sáyé mi agbọ́n mi rere ni mo lè ń jà àbá ìbàrò níbalẹ̀ àbàrò yá òṣìkà tẹsẹ̀ mọ́rin ìmọ́lẹ̀ yóò tàn dandan bó pẹ́ bóyá ojú àṣẹ bí àwọn. Hmm. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ àtàn dandan ni. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. ìmọ́lẹ̀ ni yóò borí òkòkò. tọ̀mọ́lẹ̀ rẹ̀ sáyé mi.